fella. I can't forget where I'm coming from. Mama, if you show me love, love, I go show you love, girl. No be anybody like this. Some people they like this is that love. Mama, if you show me, say you sweet, I go show you bubble gum. If if I be talking, no, no, I can't forget where I'm coming from. Mama, if you show me love, love. I go show you that book and pop up. If you show, oh no, fashion you and you know Jesus is love. You know I could someday now be gone, but everybody still they sing this song. I know the voice again. Many people still they miss the point, thinking I'm yet to complete. Me do fingers to your feelings if you know they get the money shift. No, no, no, no, no, no, no, bad blood. Go solo. Fresh FM lórúkọ rẹ̀ ń jẹ́. bẹ́ẹ̀ni. ó lẹ́nu ó tàwọn yòókù sí irú ẹ̀ gan ni. ó lẹ́nu ó tàwọn yòókù. ọkàn ń bá yá ìjà Ṣàngó lóní sẹ́rẹ́. Fresh FM jẹ́ ní kọ́ máa lómi. bẹ́ẹ̀ mú kọ́ máa dà kọrin kọrin. tó bá jẹ́ tẹ̀ tó tó kọ́ ni lọ́gbọ́n àwẹ̀. orin ẹgbẹ́dúnú tó jẹ́ ti ń gbèsè gan ni. Oh! ìròyìn lẹ́kùnrẹ́rẹ́ tó lẹ́jà ń bàtàn ni. bẹ́ẹ̀ni o. mọ̀nà Fresh FM ló fò avant. ìkànnì tó lékè tábìlì téńté ní gbogbo rédíò lórílẹ̀‐èdè wa nàìjíríà tí kárí ayé fresh fm one zero oh seven point nine ilé funfun láwà lókè sáré ọ̀ṣọ́bà presidential hilltop gangan latin top tọ̀pù ẹ̀ nílùú abẹ́òkúta tíṣolúlu ìpínlẹ̀ ogun níbi tá a gún wá sí tá a gbé ti ń jẹ ayé ọlọ́ba èní tún lọ́jọ́ ajé o ajé báwa rẹ́ ajé sọ̀rẹ́ wa ajé ìwọ náà ní kó o sì máa bá wa gbé ní ìgbà gbogbo ká máa rí ajémúlò ká máa rí ajémú ṣe rere o. àmì àṣẹ ìdùnmọ̀rẹ́. ní tiwa ká má bá wọn ní ajé lọ́rùn láéláé ni o ajé tó fara lọ aláratálára dẹlẹ́ni òun náà ló fara lọ ajérò tájérò dẹlẹ́ni ó fara lọ wárangún àga ìmọ̀ta èdè ajífọwọ́lábẹ́ owó tètè òun náà ṣe bẹ́ẹ̀ ó dẹlẹ́ni mm. a ó sì máa ní ohun rere mọ́ ohun rere ni o èyí ni ọjọ́ kọkànlélógún oṣù kẹfà ìwà rẹ̀ fà ló pé ìfà lé ìfà oko báyìí ní tèrúkọ́ o kíre gbogbo kó máa fà wá sí ọ̀dọ̀ wa o kí ìdùnnú àti ayọ̀ wa kó sì máa pọ̀ sí ọmọ yín ló ń kí ọ̀rẹ́ yín ni olólùfẹ́ yín tẹ̀ fẹ́fẹ́ rè tó náà fẹ̀yìn fáyọ̀ oyètáyọ̀ ọ̀làdìmẹ́jì mc handsome agúnrégé elédè mọ̀túnṣe ládùúgbà yóò mọ̀ gúnrégé fún wa ni o lọ́wọ́ ọlọ́run mo wà ń tèmi fèrè ayọ̀ ní mo fọ́n etí aláyọ̀ gbogbo ẹ̀ máa bá mi gbọ́ etí kan ṣe bẹ́ẹ̀ ó dúró kọ̀ yẹrí bàtà kan ṣe bẹ́ẹ̀ ó dúró kọ̀ yẹsẹ̀ ilẹ̀kẹ̀ ìbàdí tá a fi ó dún ṣẹwẹ́ṣẹwẹ́ ọ̀gbọ́dọ̀ mọ́lẹ́yọ kan lọ́bì jẹ́ pé mi nìkan kí mo wá. ọ̀dà ọ̀dà ọ̀dà ọ̀kàrì ọ̀kàrì ọ̀kàrì ọ̀yá ní pápápá bí ìbàdí ti ṣe ṣe méjì tó jókòó rẹ́gì náà la fi ń kìyìn kù dédé àkókò yìí kan ní fresh lẹ́tí ń gbọ́ wa one zero seven dot nine fm ìlú abẹ́òkúta ńlá wàá fìkàlẹ̀ sí ó kọ sísọ òròyìn ó tún ti dé gẹ́gẹ́ bí ìṣeré àwọn ìròyìn tó jẹ́ wípé ọgbọ́n ọgbọ́n lòun gbogbo nǹkan ni bólúwájí ògùn yẹmí lórúkọ tèmi anointed voice of the city àwọn kókó ìròyìn tó kọ sísọ tó tún gbẹnu tán àti kó wọn dé ní bàbí àmọ́ alákọ̀ọ́kọ́ kókó ẹ̀ tí wọn kọ́kọ́ yọ sí yín lẹ́nu gẹ́gẹ́ bí ògiri orí ẹ̀ iná ni wọ́n ń pe ọ̀rọ̀ dìbò lọ́ọ́ yàgò nǹkan ṣe o wọ́n pé tọkọtaya kan ni o nígbà wọ́n ń ṣe yùnkéyùnké wọ́n pé wọ́n gan pa o wọ́n gbé wọn dé ilé ìwòsàn ilé ìwòsàn pé tọ́ àwa yìí ṣe irú nǹkan báyìí èèyàn la máa ń wòsàn ọ̀rọ̀ gbẹnu tán o. ó gbẹnu tán ọ̀rọ̀ tó ní ń ṣe pẹ̀lú lọ́kọ-láya ọmọ ṣe bẹ́ẹ̀ ọmọ yàbá méjì ọyà pọnagan ìpínlẹ̀ wo lè tìyàn náà orílẹ̀-èdè ibo ni. orílẹ̀-èdè Uganda ni o. ẹ jẹ́ wá sí orílẹ̀-èdè Nàìjíríà ní ìpínlẹ̀ èyí tí í ṣe ìpínlẹ̀ imo ìṣẹ̀lẹ̀ kọ́ńbọ́ọ̀kì ńlọ́mọ̀ ṣe bẹ́ẹ̀ lọ́mọ̀ ṣẹlẹ̀ wọ́n pe àwọn tọkọtaya kan náà mọ̀rẹ́ o wọ́n ní ń ṣe ń tiẹ̀ wọ́n mọ̀lẹ́dí àpò pọ̀ mọ́ ni wọ́n sì ṣiṣẹ́ láabi àwọn ọmọ ọlọ́mọ tẹ̀gbọ́n tàbúrò hmm. wọ́n hùwà eléyìí tọkọ sísọ tọgbẹnu tọkọ̀ńbọ́ọ̀kì ẹ fẹ́ mọ̀ bí wọ́n ṣe ṣe bí iṣu yẹn bó ṣe kú àti bí ọ̀bẹ yẹn bó ṣe bẹ́ ẹ dúró tìwọ́ ẹ má yí kúrò ńbẹ̀ o kọ sísọ. kọ́ńbọ́ọ̀kì ìṣẹ̀lẹ̀ míì tó kọ sísọ mọ̀rẹ́ láti ìpínlẹ̀ èkìtì ansom. Hmm. nǹkan ṣe. bólú kí lọ sí. wọ́n pé ọmọ ọdún mẹ́rìndínlógún ọ̀pàrọ̀ ó lè dín àpò pọ̀ pẹ̀lú ọ̀rẹ́kùnrin rẹ̀ àti àwọn ọ̀rẹ́ ẹ̀ ó pé kí wọ́n jí òun gbé pamọ́ ó pòun ọ̀fẹ́ kẹ́kọ̀ọ́ mọṣẹ́ nípa ìṣègùn òyìnbó wọ́n pé àmọ́ ọ̀rọ̀ yìí dande mọ́mọ́ ọdún mẹ́rìndínlógún ọ̀hún lọ́wọ́ o ẹ̀ ń bẹ̀ lákàtà àwọn ọlọ́pàá báyìí báyìí ìpínlẹ̀ èkìtì ńlọrọ̀ ti kọ sísọ. látẹ̀ kìtìkìtì wọ́bọ̀ kìtì wọ́bọ̀ ẹjẹ́ àjọ lìṣó ní ilé ọbẹ̀ àbújá tíṣolú lórílẹ̀‐èdè wa nàìjíríà níbi tí wọ́n ti máa ń já location hmm. lópin oṣù tí sì máa ń sàn dé gbogbo ìpínlẹ̀ ní nàìjà ìṣẹ̀lẹ̀ kan ń bọ́ kì lábújá mọ̀ ní ọbẹ̀ èdùmàrè mọ́ sọ́ni mọ́mọ̀jì á lùgbàdì àwọn alọ kó lóun ó fi gbé bọnu wọ́n hùwà fún ẹni tí wọ́n jí fóònù rẹ̀ gbé o ìṣẹ̀lẹ̀ tí wọ́n tún fi tì lẹ́yìn pé wọ́n jí fóònù gbé ah, ah, ah. ọkọ̀ sísọ àfẹ́kẹ́ gbọ́ lódìdí ọbẹ̀ Èdùmàrè ọmọ ṣọwà. àmì ẹ̀ pọ̀ ẹni agbójú okùn ilé ọmọ padà jẹ́ ní agba ọ̀rọ̀ gbẹnu tán kọ sísọ o nígbà tí wọ́n ní ẹnìkan tó jẹ́ elétò ààbò iná ni wọ́n ká mọ́ ibi tó ti ń ta egbòogi olóró fún àwọn kan tó wà nílé ẹ̀kọ́ fáfitì kódà wọ́n pé bàbá àṣàlẹ̀ ní í ṣe o fún àwọn tó jẹ́ ẹlẹ́gbẹ́ òkùnkùn kọ́ńbọ́ọ̀kì ìṣẹ̀lẹ̀ tọkọ sísọ gbẹnutan ni àbáyọ̀mí pópóọlá iná ni wọ́n pé ọ̀rọ̀ kọ sísọ mọ́ lọ́wọ́ pàkó ìní ń ṣẹ́jú o lákàtà àjọ NDLEA ẹ gbọ́ bàbá ti dárin gbogbo ìròyìn tó kọ sísọ lọ́sàn-án tòní. ẹ jẹ́ káfí yẹn káfí iṣẹ́ mi mu bá a bá padà dé ká fún yín lódìdí àwọn eléyìí tẹ́ ẹ ti gbọ́ kókó orí ẹ̀ mm. tá a bá sì tún rí àwọn míì náà tí wọ́n tún lúwẹ̀ẹ́ wọlé á tún jù ú sórí àgbàgbé ni ó kọ sísọ. padà. ó dáa bá a ti ṣe ń tẹ̀síwájú lẹ́yìn àwọn kókó ìròyìn tó kọ sísọ tá a ti rẹ́ẹ̀sì etí gbọ̀nyín ẹ̀kúnrẹ́rẹ́ rèé o bí a ti ṣe kọ̀wé ẹ̀kọ́ ń bọ́ kí ìṣẹ̀lẹ̀ láti ìpínlẹ̀ èkìtì wọ́n pe ẹni ọdún mẹ́rìndínlógún ó pàmọ̀pọ̀ pẹ̀lú ọ̀rẹ́kùnrin ẹ̀ àtàwọn ọ̀rẹ́ rẹ̀ míì ó pọ̀ wọn kẹ́kọ̀ọ́ nípa ìmọ̀ṣègùn òyìnbó ó wáá sọ fún àwọn ọ̀rẹ́ pé kí wọ́n jí òun gbé káwọn òbí òun lè máa wá òun kiri òun àmọ́ ọ̀rọ̀ yìí dande mọ́ lọ́wọ́ ọ̀rọ̀ kọ sísọ gbẹnu tán àkàtà ọlọ́pàá iná ní ti ń ṣẹ́jú pàkó báyìí o ẹni ọdún mẹ́rìndínlógún Abímbọ́lá Sùlùkà iná ni wọ́n pe ọwọ́ bà tó ń tọ̀rẹ́kùnrin rẹ̀ janto ẹni kẹ́lẹ́ òfin àwọn ọlọ́pàá ti gbé wọn báyìí o ní eléyìí tó jẹ́ pé ìpínlẹ̀ Èkìtì ńlọ̀rọ̀ ti kọ sísọ wọ́n pe ọ̀rẹ́kùnrin rẹ̀ Olúwaṣeun Ọlájídé lòún jẹ́ ń tiẹ̀ wọ́n pe Bímbọ́lá iná ló sọ fún ọ̀rẹ́kùnrin rẹ̀ pé kí wọ́n pàmòpọ̀ kí wọ́n jí òun gbé ẹ bẹ̀rẹ̀ sí ni máa gba owó lọ́wọ́ àwọn òbí òun ṣe rí owó tí wọ́n fẹ́ fi rán òun nílé ẹ̀kọ́ pé dandandandan kóun lọ kọ́ nípa ìṣègùn òyìnbó yẹn ẹ bá òun gbà á lọ́nà àìtọ́ lọ́wọ́ àwọn òbí òun o wọ́n pe Abímbọ́lá Sùlùkà ń làwọn òbí ẹ̀ fẹ́ kó lọ rèé kẹ́kọ̀ọ́ nípa ìṣègùn èèmọ̀ òyìnbó ṣùgbọ́n Abímbọ́lá pé òun ọ̀gbà òun ọ̀kọ́rú ẹ̀kọ́ báwọn àmọ́ yẹ ẹ sọ pé a dandandandan ọ̀gbọ́dọ̀ ṣe mẹ́tìn ẹni tó jẹ́ alukoro iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ èkìtì sunday abutu nínú àtẹ̀jáde tó fi ìta ló pe ọwọ́ bá àwọn méjèèjì ní ṣẹ́kùn lọ́jọ́bọ̀ nílé ìtura kan tí ń bẹ ládùn èkìtì tí ṣe olú èlò ìpínlẹ̀ èkìtì lọ́hùn-ún wọ́n pe àwọn méjèèjì ènìyàn lọ rèé forí pamọ́ síbẹ̀ tí wọ́n sì ń béèrè owó ẹgbẹ̀rún lọ́nà ẹ̀ẹ́dẹ́gbẹ̀ta náírà ènì wọ́n pe wọ́n pàmọ̀pọ̀ láti béèrè lọ́wọ́ ìyá abímbọ́lá pé kí ìyá abímbọ́lá kó wá owó wá o àbímbọ́lá pàmọ̀pọ̀ pẹ̀lú ọ̀rẹ́kùnrin rẹ̀ ẹni ọdún mẹ́ẹ̀ẹ́dọ́gbọ̀n àti àwọn méjì kan tó jẹ́ ọ̀rẹ́ ọ̀rẹ́kùnrin rẹ̀ wọ́n pe wọ́n jọ mọ́ pọ̀ wọ́n jí àbímbọ́lá gbé wọ́n fẹ́ máa fi gba owó lọ́wọ́ àwọn òbí ẹ̀ lẹ́yìn tí àbímbọ́lá kọ̀ pé òun ọ̀ṣẹ́ mẹ́sìn sẹ́ òun ọ̀kọ́ṣẹ́ oníṣègùn òyìnbó sẹ́ àbùtú ṣe àlàyé wípé ẹni tó wá jẹ́ bíi àbúrò fún àbímbọ́lá òun lọ lọ sí iléeṣẹ́ ọlọ́pàá láti lọ rèé fi ọ̀rọ̀ sùn wọ́n ń bẹ̀ pé à àmọ́ wà ní bí ń láti bí ọ̀sẹ̀ kan àmọ́ rí wọn wọ́n pé wọ́n ti kú òun lé ẹ̀kọ́ wọn ò sì délé wọn ò tún padà sílé ẹ̀kọ́ wọ́n pé bí àbúrò Bímbọ́lá ṣe ṣàlàyé fún àwọn ọlọ́pàá ńlá àwọn ọlọ́pàá bá ní a ṣé ẹ ti pe aago ẹ̀ wọ́n pé àwọn ti pa aago ẹ̀ ẹnìkan ní ń gbé wọ́n ní bọ́bá yá ẹni ọ̀hún ó gbé tó bá tún yá kò ní í gbé mọ́ wọ́n pé àwọn ọlọ́pàá bá ní ẹ̀ bá wa mú nọ́mbà àwa mọ imú fi í fílẹ̀ tá a sì ní fi mú kó pàǹtí agbẹ́ bí àwọn ọlọ́pàá ṣe gba nọ́mbà Abímbọ́lá wọ́n bẹ̀rẹ̀ sí ní pe nọ́mbà o wọ́n ní ṣàdédé ẹnìkan nú àwọn afurasí yẹn ni wọ́n bá gbé pè wọ́n bá ní ẹ wò ó bẹ́ẹ̀ bá ti san five hundred thousand àgbà Abímbọ́lá sí bí o alūkkóró iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Èkìtì ló pe òun bá ní kí àwọn ọlọ́pàá eléyìí tó wà ní ìgbọ́nú gbígbógun ti ìjínigbé kí wọ́n ta mọ́ra kí wọ́n gbé ìgbésẹ̀ pápápá lórí ọ̀rọ̀ tí ń bẹ́lẹ̀ wọ́n pé àwọn ọlọ́pàá ò tiẹ̀ fimú fínlẹ̀ jìnnà kó tó wáá di pé wọ́n lọ rèé bá wọn nílé ìtura kan eléyìí tí ọwọ́ ti bà wọ́n wọ́n pé ńgbà tí ọwọ́ bá àwọn afurasí ní Abímbọ́lá àti ọ̀rẹ́kùnrin rẹ̀ wọ́n bẹ̀rẹ̀ sí ní tomi lójú o kódà ẹsẹ̀kẹsẹ̀ ni wọ́n pé wọ́n ti dáko àwọn méjì tó kù tí wọ́n jọ pàmòpọ̀ wá láabi alūkkóró iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ náà ló wá ṣe àlàyé ọ̀rọ̀ wípé tọ̀ àbímbọ́lá àti àwọn mẹ́ta ni wọ́n ń kà bòròbòrò wípé àwọn mọ̀ọ́mọ̀ fẹ́ gba owó lọ́wọ́ àwọn mọ̀lẹ́bí Abímbọ́lá ni nítorí pé òun ti sọ fún wọn tẹ́lẹ̀ pé òun ò ṣe mẹ́tìn àmọ́ ìyá òun sọ pé dandan mẹ́tìn lòun ó ṣe òun bóun sì ṣe wà yìí òun fẹ́ máa ṣeré orí ìtàgé ni òun fẹ́ di actress ní ìgboro ayé kí gbogbo àwọn èèyàn máa wo òun káàkiri kóun náà di ìlú mọ̀ọ́ká àmọ́ ńgbà tí wọ́n ń fi ọ̀rọ̀ po Bímbọ́lá fúnra ẹ̀ ní ìfúnpọ̀ Bímbọ́lá ó jẹ́wọ́ ó ní lóòótọ́ ni òun ṣe bẹ́ẹ̀ torí wàhálà ìyá òun pọ̀ o ìyá òun máa ń kànkan nípa fún òun òun ò sì fẹ́ pé bí owó òun bá ń sàn sílẹ̀ ní ọwọ́ wọn kí àwọn ajínigbé ọgbà díẹ̀ ńbẹ̀ ń lòun fi gbèrò pẹ̀lú ọ̀rẹ́kùnrin wọn o wípé kí wọ́n jí òun gbé àmọ́ alábòjútó iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Èkìtì ti pé tọ̀ gbogbo kómìnà kómì àátún tẹ̀síwájú lórí ìwádìí àwọn afurasí yìí wọn ní lọ láì jìyà torí ẹni tó bá ti ṣe ntẹ́nìkan ò ṣe rí ó di dandan kójú ẹ̀ kò rí ntẹ́nìkan ò rírí o ẹ̀rí pọkọ sísọ ọkọ sísọ wọn bá kọ́ mòódì dókítà máa gúnlẹ̀ lábẹ́ ọmọ láktírẹ́sì lòún fẹ́ ṣe o ọlọ́fẹ́ dì lùmọ̀ káàbọ̀ mm, rẹ̀ ní latin. Mm. <laughs> ọbẹ̀ ni wàhíì dákítayọ̀ ni. ẹ jẹ́ agbèrè pàápàá ó yá o níbi tí lọ́kọ-láyà kan mọ̀ ti sùn pàǹpá nínú iṣẹ́ ẹ̀bí ní ṣíṣe ọ̀rọ̀ ti ṣe bẹ́ẹ̀ wọ́n ti wá kọ sísọ mọ́ wọn lọ́wọ́ wọ́n pe ní ìpínlẹ̀ Imo nǹkan mọ̀ ṣe arákùnrin kan eléyìí tí orúkọ rẹ̀ ń jẹ́ kingsley eyedu tó ń ti ìyàwó rẹ̀ òun náà mọ̀ ní ajé ti símọ́ lórí ajé kínni ajé ìwà ìbàjẹ́ eléyìí tí wọ́n ṣe bẹ́ẹ̀ tí wọ́n hù mọ̀ ní wọ́n pe ìṣẹ̀lẹ̀ kọ́ńbọ̀kì ó mọ̀ ní ìṣẹ̀lẹ̀ náà léè tó jẹ́ pé ibi tó ti kọ́kọ́ bẹ̀rẹ̀ sí ní ìṣẹ̀lẹ̀ òun náà mọ̀ ní ìpínlẹ̀ enugu wọ́n ní ìṣẹ̀lẹ̀ kọ́ńbọ̀kì eléyìí tí ó ṣẹlẹ̀ ní enugu ní ọjọ́ kọkàndínlógún oṣù karùn-ún ọdún twenty twenty one tá a wà nínú ìyún ní oṣù tó kọjá nǹkan tọ́jà pé bí nǹkan oṣù kan ó léjọ́ méjì sẹ́yìn ìníṣẹ̀lẹ̀ ń mọ̀ ṣẹlẹ̀ ní ìpínlẹ̀ enugu tiẹ̀ níbi ó ti jẹ́ wípé arákùnrin kan tí orúkọ rẹ̀ ń jẹ́ ọ̀záì johnson wọ́n gbé òun gangan ni ó ń gbé ní agbègbè tí wọ́n ń pè ní nguo ní ìpínlẹ̀ enugu wọ́n ní òun ló sì sáré gba iléeṣẹ́ ọlọ́pàá ń bẹ̀ lọ́pẹ́ ẹ̀mọ̀ gbà wọ́n ẹ̀mọ̀ gbà hùn ìṣẹ̀lẹ̀ kan bọ̀ kì í mọ̀ ṣẹlẹ̀ sóhun àwọn kan tí àwọn dìjọ́ ń gbélé ìyún kínsìlì eedu ó ní ó mọ̀ ti ṣe bẹ́ẹ̀ ó ti fi ọgbọ́n àwérékèlé palẹ̀ ọmọ mọ́mọ́ ń lọ́wọ́ wọ́n ní lọ́nà wo wọ́n ní ńṣe ni ó pé kínsìlì àti ìyàwó rẹ̀ nìbọ̀ òun náà ni àwọn jọ jẹ́ tí àwọn jọ ń gbélé ó ní nǹkan bí ọwọ́ aago méjìlá ọ̀sán ọjọ́ yìí iná ló pé tọ̀ ẹ mọ nǹkan tí ó ṣẹlẹ̀ ọ̀gbẹ́ni ọ̀záì àmọ́ yín méjèèjì yìí ẹ òun lọ sí ibi wọ́n ti máa ta nǹkan àgbàlódé ìpanu ọtí yọ mm. tí wọ́n máa ń kọ́ tí wọ́n máa ń ṣọ́ọ̀bù ṣọ́ọ̀bù mẹ́hùn mm. wọ́n ló pé òun fẹ́ lọ ọbẹ̀ lélẹ̀ tí ń bẹ ní ẹlógún ẹ òun fẹ́ lọ ṣọ́ọ̀bù ṣọ́ọ̀bù fún ọmọ kí wọ́n fi nǹkan pàtẹ wọ́n ní gẹ́gẹ́ bíi nìbọ́ tó nìbọ́ mm. ìyún náà sì kó ọmọ fún àti nébọ̀bọ̀bọ̀ nébọ̀bọ̀bọ̀ kínsìlì àti ìyàwó rẹ̀ wọ́n ní wọ́n sì kó ọmọ ọlọ́mọ ìkó tí wọ́n kó wọn lọ àlọ́ ẹni Mr Ozai ló mọ̀ rí àbọ̀kọ̀mọ̀rí wọ́n tó dé wọn èdè wọ́n tó dé wọn èdè ńgbà tí ó padà di ọjọ́ kejì tí wákàtí mẹ́rìnlélógún ti pé torí wípé ẹjẹ́ àwọn ó lọ fi ìtú ọlọ́pàá létí o wọ́n ní bẹ̀ yẹn ló gbé ti gba iléeṣẹ́ ọlọ́pàá lọ tó sì lọ́ọ́ fi tó iléeṣẹ́ ọlọ́pàá létí pé ẹ ẹ mọ̀ gbọ́ òun ìṣẹ̀lẹ̀ kan bọ̀ kì í mọ̀ ṣẹlẹ̀ sí òun o ọmọ òun méjèèjì àwọn nìbọ̀ Kingsley Eyidu àti ìyàwó rẹ̀ wọ́n mọ̀ ti kó òun ní ọmọ lọ ní ìjọba àbílẹ̀ ìlà oòrùn ọrù wọ́n pé ní ìpínlẹ̀ Imo ló pọ̀ òun gbọ́ pé wọ́n gbà lọ ẹ dákun ẹ̀yin ọlọ́pàá ẹ mọ̀ ṣàánú títí òun gẹ́gẹ́ bí iléeṣẹ́ ọlọ́pàá wọn ni wọ́n mọ̀ kẹsẹ̀ bọ́ ṣòkòtò iṣẹ́ ìwádìí mọ̀ ni àwọn náà bá fi tó ti iléeṣẹ́ ọlọ́pàá ti ìpínlẹ̀ Imo létí pé ẹ o a gbọ́ wípé àkàn wọ́n ti kó ọmọ lọ́mọ wọ́n sì ti gbé wọn kúrò ní ìpínlẹ̀ Enugu wọ́n ti wọ́ wọn wọ ìpínlẹ̀ Imo bó o láṣẹ rí wọn orúkọ wọn ti jẹ́ wọ́n pé wọ́n fi orúkọ wọn léde o pé ọkọ àtìyàwó Kingsley Èyídùmọ́nì ẹ bá wọn ṣe iṣẹ́ takuntakun lé wọn lórí wọn ní iléeṣẹ́ ọlọ́pàá ti ìpínlẹ̀ Imo àwọn mọ̀ gba iṣẹ́ ní ṣíṣe o <clears throat> wọ́n bẹ̀rẹ̀ iṣẹ́ ọ̀tẹlẹ̀múyẹ́múyẹ́múyẹ́múyẹ́ wọ́n pé ní ìgbẹ̀yìngbẹ́yìn ṣíkún ní ọwọ́ wọn ṣe bẹ́ẹ̀ ìyìn ló mọ̀ tẹ àtọkọ tìyàwó ọ̀hún wọn nígbà tí ọwọ́ bà wọ́n tí ọ̀rọ̀ ń jáde látẹnu ẹnì tó jẹ́ wípé òun gangan ni olùbánidámọ̀ràn pàtàkì lórí ọ̀rọ̀ tó ní òun ṣe pẹ̀lú ọ̀rọ̀ ròyìn fún kọmíṣánná ti iléeṣẹ́ ọlọ́pàá ní ìpínlẹ̀ Ibo ní ìpínlẹ̀ Imo ìyẹn Mike Abatamu Abatamu náà ló lé ọ̀rọ̀ síta pé adúpẹ́ o ọwọ́ ti bà àwọn kankaranjẹ́gbọ́n tí wọ́n gbágun ọmọ ọlọ́mọ láti ìpínlẹ̀ Enugu tí wọ́n sì kó tẹ̀gbọ́n tàbúrò wá sí ìpínlẹ̀ yìí ìgbà tí wọ́n wá ń fi ọ̀rọ̀ wá wọn lẹ́nu wò ibẹ̀ gangan ni ọ̀rọ̀ tó ti ṣe bẹ́ẹ̀ ló tún ti ṣe kọ́ńbọ́ọ̀kì wọ́n nígbà tí wọ́n máa ṣe lálàyé wọ́n pé ọmọ méjèèjì tí àwọn kóhun wọ́n ní mílíọ̀nù kan náírà ni làwọn fẹ́ ta tẹ̀gbọ́n tàbúrò ẹ àti wípé pàápàá àwọn gan kan kó wọn ni àwọn ò tí ì mọ báwọn ó ṣe tà wọ́n ni wọ́n bá ta àwọn lólobó wípé àdókítà kan máa ń bẹ́ẹ̀ bá rí dókítà yìí dókítà yìí mọ̀ ń pa à ń ta ọmọ yàtọ̀ sí pé à ń ta adìẹ à ń tẹran wọn lòun mọ̀ ń pa bí wọ́n ṣe ń ta ẹran ní o tó yẹ ń ta ọmọ yàtọ̀ sí ẹran ní ìpínlẹ̀ Imo ni làwọn sì fi wá dókítà wá ńgbà wọn ò débẹ̀ Innocent ọ̀nwùdíkè ni wọ́n pe orúkọ ẹni tí í ṣe dókítà ọ̀hún wọ́n pe ilé ìwòsàn unity hospital eléyìí tó wà ní àwòmọ̀ọ́mọ̀ wọ́n ní ibẹ̀ gangan ní ìpínlẹ̀ imo ibẹ̀ gangan ni wọ́n mọ̀ wá lọ́ngbà wọ́n sì débẹ̀ wọ́n lòun náà bá tún ní ọmọ òun lóòótọ́ wọ́n ti kó wọn wá fún òun àmọ́ lóòótọ́ ni pé òun ẹ̀mí òun ọ̀fẹ́ ta àwọn ọmọ òun òun kọ́kọ́ lọ kó wọn pamọ́ sí ọ̀dọ̀ ẹnì ọjẹ́ ẹ̀gbọ́n òun kàn ní ẹ̀ẹ́n ọ̀yá tún sóńbẹ̀ẹ́ Hmm. alele wọn tó gbáyà wọn <clears throat> iléeṣẹ́ ọlọ́pàá nígbà tí ọwọ́ àwọn ò fi tẹ tọkọ tìyàwó òun wọ́n ní ń ṣe lọ́mọ̀jẹ́ wípé ní tí àwọn rí gbà ní ọwọ́ wọn ọmọ lágbára wọ́n ní owó ń bẹ lọ́wọ́ wọn ẹgbẹ̀rún lọ́nà ìgbà náírà two hundred thousand naira àwọn rí gbà síìmù tí wọ́n fi ń ṣiṣẹ́ láàbí táwọn ń tọpa rẹ̀ àwọn rí kámọ́ wọn lọ́wọ́ bẹ́ẹ̀ làwọn bá kínní àwọn àmúbojú tẹ̀ ẹ́ pè ní face mask téèyàn òfin ní dẹ́ni tí ń bẹ́ẹ̀ nú ẹ̀ mọ́ wọ́n ní àwọn bá lọ́wọ́ wọn o bẹ́ẹ̀ làwọn wá bá àwọn kọ́kọ́rọ́ kọ́kọ́rọ́ àdìmọ́ kọ́kọ́rọ́ pẹ̀lú kọ́kọ́rọ́ kíkọ́rọ́ kọ́rọ́ kúnra wọn hmm. bunches of keys kálẹ̀ pé hmm. wọn náà tún báyìí náà lọ́wọ́ wọn hmm. wọn ní bẹ́ẹ̀ ni wọ́n bá fóònù oríṣiríṣi mẹ́fà lọ́wọ́ wọn wọ́n ti kó wọn báyìí o wọ́n ní àmọ́ dókítà ń ti wá ń sọ̀rọ̀ ńgbà àwọn dé ọ̀dọ̀ ìyàwó ẹ̀gbọ́n rẹ̀ tó pọ̀ ń kó àwọn ọmọ sí i wọ́n ní iyún arábìnrin ada priscilla olùwà ní ojúlé kẹtàdínlọ́gbọ̀n òpópónà ngbọ̀npààlà ní Òwèrì ní ìpínlẹ̀ Imo ibẹ̀ wọn ti bá àwọn ọmọ ìbá tí wọ́n bá àwọn méjì tí wọ́n kọ́kọ́ wá tẹ̀gbọ́n tàbúrò wọn ni wọ́n tún ní ènì lórí o iléeṣẹ́ ọlọ́pàá làwọn tó bá ọmọbìnrin kan ọmọ ọdún mẹ́rin tí wọn ò tí ì mẹ́ńtó nìyẹn o tọ́jà pé wọ́n jí náà láti ibì kan ó wà ní orí ìfọ̀sẹ̀ ọlọ́run ṣàánú wa tí wọ́n fẹ́ẹ́ ta àwọn ọmọ ọlọ́mọ mọ̀ ní. wọ́n ní iṣẹ́ ìwádìí ń tẹ̀ ẹ́ síwájú o àti wípé ní báyìí gan kọmíṣánná ọlọ́pàá ní ìpínlẹ̀ Imo Abutuyaro ó ti ní àní-àní òsì lákọ̀ọ́kọ́ force ìwàmù òun gbé ìbẹ́rí fún iléeṣẹ́ ọlọ́pàá fún iṣẹ́ takuntakun tí wọ́n ṣe ẹlẹ́kejì ń bẹ̀ ni pé ààyè ò ní sí fún wọn o ìkòkò ò ní gbé epo kó gbẹ̀yìn kó tún gbà sọ̀sọ̀ nípínlẹ̀ yìí mo fẹ́ ní kẹ́ni tí àwọn ọlọmọ ń lòkulò àbí jí ọmọ gbé jọmọ kó gbé ọmọ tà hmm, kò sáàyè ó pé gbogbo wọn pátápátá òfin kóńkó rẹ̀ ìní òrò kò lórí wọn ó ti ṣe bẹ́ẹ̀ ọ ti kọ sísọ mọ́ wọn tìyàwó ìpínlẹ̀ lógun ni wọ́n ti lọ́ọ́ fi ọgbọ́n gbé ọmọ lèbọ́ wọn tẹ̀gbọ́n tàbúrò wọ́n sì gbé wọn lọ ìpínlẹ̀ Imo ọbẹ̀ ìdùnnú ìtọ́jẹ́ pé náà lọ́mọ àyàn mú ah! ọ ti jẹ́ kí ọwọ́ bà wọ́n o lẹ́yìn tán rí tẹ̀gbọ́n tàbúrò wọ́n tún rí kan tí wọ́n ti jí òun náà gbé bí ìgbà ọdún mẹ́rin kàbíyèsí hmm. wọ́n ti jí òun náà gbé ọmọbìnrin ṣe ọkọ̀ sísọ alright ìròyìn míì tó ṣe bẹ́ẹ̀ kọ sísọ ẹjẹ́ agbára pa ò ká lọ sí orílẹ̀-èdè Uganda bí ojú bá kojú ń bẹnu àmọ́ àrídẹ̀rẹ̀dẹ̀rẹ̀ ìran òsì tó ràn là á fojú wò ó wọ́n pé ọ̀rọ̀ dọ̀rọ̀ arí orí ìtàgé o ní orílẹ̀-èdè Uganda nígbà tí arábìnrin kan wọ́n pé òun àtolólùfẹ́ ẹ̀ kọ̀kọ̀ wọ́n gan pa ní àkókò yùnkíyùnkí èrò lórí wọn pitimu o ní Uganda nígbà tí arábìnrin kan tó wà nílé wọ́n pe ó lọ rèé yọba àbórílùlù lẹ́gbẹ̀ẹ́ ògiri ni wọ́n pé lẹ́yìn tí wọ́n sì ṣe yùnkíyùnkí tán lọ́ba tó yọkọ̀ mọ́yọ́ àwọn méjèèjì wọ́n lẹ̀ pọ̀ ìṣẹ̀lẹ̀ ọ̀hún ni wọ́n pògbódógbò lọ nílùú gúlú ní apá àríwá ní apá àríwá orílẹ̀-èdè Uganda wọ́n pé òórọ̀ kùtù ńlọrọ̀ gbẹnu tẹ́kọ sísọ oṣojú mi kòró kan Pi Robbins iná ló ṣe àlàyé wípé arábìnrin ọ̀hún lọ́mọ wà nílé kọ́ ò tó sì jẹ́ pé owó wájú wẹ̀yìn wọ̀túnwòsì kò rí i pé èèyàn ń bẹ̀ ńlọ́ba yọkẹlẹ́ lọ́ọ̀dọ̀ àborílùlù lẹ́gbẹ̀ẹ́ ògiri rẹ̀ wọ́n pe yùnkíyùnkí tí wọ́n ṣe iná ni wọn bá láǹfààní àti ṣèmí ìmọ̀ o wọ́n bá gan pa gbogbo akitiyan àwọn méjèèjì láti yára wọn kúrò lára ara wọn pàbó ẹni wọn kó já sí eléyìí gan lọ́fà o tí àwọn méjèèjì fi kégbàjarè sí ìgboro ayé pé ẹ dákun ẹgbàá wọn àmọ́ kàkà kí àwọn ará àdúgbò gbé wọn lọ ilé ìwòsàn iléeṣẹ́ ọlọ́pàá ni wọ́n gbé wọn lọ ní jàǹtò wọ́n pé ń bẹ̀ iná ni wọ́n ti padà rí wọn yà àmọ́ bó wọ́n ṣe yà wọ́n ibi tí ọ̀rọ̀ ti kọ sísọ gan rèé o wọ́n pé wọ́n súré lọ rèé pé ọkọ arábìnrin yìí pé ẹ máa bọ̀ nǹkan ti ṣe yín ẹ ti ń jẹrà lẹ́gbẹ̀ẹ́ wọ́n pé ńgbà tí arákùnrin yìí ó dé iléeṣẹ́ ọlọ́pàá tó bá ìyàwó rẹ̀ ní gelete pẹ̀lú ọ̀rẹ́kùnrin rẹ̀ ó pé kọ̀tàn ibi mo ń wí fún ọ pé fùlẹ́ńgẹ́ fùlẹ́ńgẹ́ yìí ó níbi tó bá dé wọ́n pé arákùnrin ọ̀hún gbogbo àwọn èèyàn bá bẹ̀rẹ̀ sí níbẹ̀ wípé bàbá ẹ ẹ má bínú tó bá hùn wọ́n pé bí a bá ní ká bínú bí ọ̀rọ̀ ṣe ṣẹlẹ̀ yìí à nǹkan ó ṣe kọjá àdájì wọn pé bá a bá ní bí ejò ó ṣe gùn tó ńlá ṣe dáná sun ṣe ṣe ká dáná sùn lé o wọn pe ọkọ arábìnrin bá ní ọ̀dà àmọ́bi tọmọ tiwa náà lè ẹ̀jẹ̀ atúwọ̀n lẹ̀ ọkọ arábìnrin bá sì fi ọwọ́ kan ìyàwó rẹ̀ ní ibi bàrà ọwọ́ sàlẹ̀sàlẹ̀ wọ́n pé kíá ńlá arábìnrin ọ̀hún bá dìde wọn lé o ní bá ń kí wọn pé ẹ ṣeun ẹ ṣeun tìyín náà ó dáa tìyín ò ní bàjẹ́ wọ́n pé tìtìjú tìtìjú ńlá arábìnrin ọ̀hún fi bẹ̀rẹ̀ sí ní kí wọn wọ́n pé aṣọ eléyìí tí wọ́n fi bò wọ́n délé iṣẹ́ ọlọ́pàá ńlá arábìnrin ọ̀hún padà dàbójú o gẹ́gẹ́ bí ìròyìn tó kọ sísọ yẹn bó ti ṣe ń fi ìdí ẹ̀ múlẹ̀ wọ́n pé arábìnrin ìlọ́kọ ẹ̀ ti mọ́ kìlọ̀ fún tipẹ́tipẹ́ pé àá àní mò ń sọ fún ọ pé gbogbo èyí tó ń ṣe à ọmọ padà jẹyàn rẹ ń ṣù hmm. wọn pe arábìnrin ọ̀hún mọ̀kọ ò kọ̀ gbọ́ kó tó wá di pé wọ́n gan pa ò wọ́n pé àfi bí ìgbà tí ajá méjì tí wọ́n bá ń ṣe yùnkíyùnkí gbogbo ìgbésẹ̀ tí àwọn tó wà ní agbègbè náà gbé lọ́jà sí pàbó àmọ́ ọkọ arábìnrin yìí lọ padà tú àwọn méjèèjì lẹ̀ àmọ́ ńgbà tí wọ́n padà ríra wọn túlẹ̀ iná làwọn èèyàn bá bẹ̀rẹ̀ sí níbi arákùnrin náà wípé a bó o lẹ ṣe ṣe kí ni tẹ́ ẹ ṣe gan-an wọ́n pe arákùnrin ọ̀hún ní ẹni àgbà fi ń jẹ̀kọ. abẹ́ ìwé lọ́ọ́ fi pamọ́ ah. sí. Eh, ẹni mojú so okùn ní màtítù hmm. <laughs> ọkọ sísọ ọkọ sísọ <laughs> ìlú wo ló pè é <laughs> Uganda ẹ ṣọ́ra yín bẹ o hmm. ẹ ṣọ́ra yín bí náà ẹ ṣọ́ra yín bí náà ó yẹ káwọn obìnrin náà máa ṣe bẹ́ẹ̀ kọ́ máa ṣe bẹ́ẹ̀ fọ́fún. obìnrin yọ ọkọ rẹ̀ lẹ̀ ọ lọ hmm. yọ bá ẹlòmíì àborí ìlú láti ilé ọkọ. ọkọ ẹ sì ti ń sọ fún mi pé mò ń rí ọ o gbogbo bó ṣe ń ṣe yìí o. Ah. ọkọ náà ló tún wá túlẹ̀. àbí ọ wàá padà lọ béèrè pé sọ ti wá padà sọ́dọ̀ ọkọ ni àbó ti eléyìí tí wọ́n jọ dùn bá ń tètè lọ bá ń tètè lọ wọ́n ti gé pa togetherness mm. part two ẹ máa gbọ́ ara <laughs> burúkú àti láftà lẹ́gbẹ̀ẹ́. Oh, ẹ jẹ́ ká lìṣó ní àbújá ilé ọbẹ̀ ibi tí wọ́n ti já location ní nàìjà títí sàn káàkiri gbogbo ìpínlẹ̀ lóṣooṣù ìṣẹ̀lẹ̀ kan ló mọ̀ ṣẹlẹ̀ ọbẹ̀ èdùmàrè mọ́mọ̀ jẹ́ àṣìrìn o máa ṣọ́ wa lọ́jọ́ gbogbo àsìkò gbogbo gbogbo ìgbà gbogbogbò gangan nítumọ̀ ìròyìn yìí lẹ́yìn tí wọ́n ní arábìnrin kan mẹ́ni lẹ́ni tó jẹ́ wípé kò sí ẹni tí ó mọ orúkọ arábìnrin ọ̀hún wọ́n ní níṣe lẹ́ni ẹlẹ́ni máa ń lọ ní lílọ tó ń lọ ní agbègbè eléyìí tí wọ́n ń pè ní igun agbalada ni wọ́n pé ìṣẹ̀lẹ̀ ọ̀hún mọ̀ ti ṣẹlẹ̀ níbi tó ti jẹ́ pé ìbẹ́ gìjà òun náà ni àkàn tí wọ́n ní wọ́n máa ń já fóònù lọ́ fóònù gbà máwọn èèyàn lọ́wọ́ ní agbègbè òun nìkan lára wọn mọ̀ ti lọ báàgì mọ́ arábìnrin yìí lọ́wọ́ ìjà báàgì gbàkà arábìnrin yìí ó sì dùn mọ́ lọ́wọ́ bẹ́ẹ̀ ni ọ̀rá fóònù arábìnrin mú ìrá fóònù mú gbé wọ́n ṣe jọ ń dùn ún wọ́n pé ìṣẹ̀lẹ̀ kan ń bọ̀ kì í ṣe mọ̀lẹ́ni yìí mọ̀ yọ ọ̀bẹ àsúrò léyìí tó sì jẹ́ pé arábìnrin wọn màmọ̀ tẹ́lẹ̀ àfi ṣọ̀kì lọ́mọ̀ fi gún ẹni ẹlẹ́ni o wọ́n pé eré ni àwàdà ni arábìnrin yìí mọ̀ ti ṣe bẹ́ẹ̀ ó mọ̀ ti gbẹ ìkuru jẹ lọ́wọ́ ẹ̀bọ̀ra o nígbà tó bẹ̀rẹ̀ sí ni máa sọ̀rọ̀ agbẹnusọ olùkóró fún ọlọ́pàá nílùú ti àbújá mariam yusuf ọmọ fìlédè ó ní a ìṣẹ̀lẹ̀ kan bọ̀ kì ní ọjọ́ àìkú sunday ọwọ́ mọ̀ ti ba arákùnrin ọ̀hún eléyìí tí orúkọ rẹ̀ ń jẹ́ danladi abubakar ẹni ogún ọdún wọn ní í ṣe twenty year old wọ́n ní òun gangan òun ló jẹ́ pé ìmúùmú tí wọ́n rí mú lẹ́yìn ìfimúfilẹ̀ apá àbòlẹ̀pọ̀ ságbà ọ̀nà abolótọ́ tí àwọn ọlọ́pàá tí wọ́n ṣe lẹ́yìn tí àwọn aládùúgbò ti pariwo pé wọ́n mọ̀ ti pa ẹnìkan wọ́n mọ̀ ti gún ẹnìkan wọ́n mọ̀ ti gba fóònù rẹ̀ wọ́n ní lọ́wọ́ mọ̀ fi bá wọ́n ní ìbàǹbà tí ọwọ́ sì bá wọ́n ní kan lára àwọn tí ọjọ́ wípé wọ́n ti gba fóònù tiẹ̀ gan náà rí ni ló sọ fún iléeṣẹ́ òun gan ni òun ni o òun ni lóòótọ́ ni o àwọn ti rí irí tí máa já fóònù gbà wọ́n lòun náà ti á pàpà tẹnu jẹ́wọ́ ṣé wọ́n pé ilé ikú ni wọ́n ti jẹ́wọ́ àrùn ńgbà tí àwọn ọlọ́pàá tí wọ́n pọ̀ nífun yọ̀yọ̀ òun náà bẹ̀rẹ̀ sí ni máa ṣe lálàyé wípé lóòótọ́ ni òun jẹ́ ọ̀kan lára àwọn tí máa já fóònù gbà ìyẹn òun ní agbègbè Gwagalaga ní ìlú abuja ilé ọbẹ̀ wọ́n pe ní báyìí o ara àwọn nǹkan tí wọ́n rí jágbà kámọ̀ lọ́wọ́ òun náà mọ̀ ní ọ̀bẹ aṣòro eléyìí tó fi ṣòro tó fi gbẹ̀mí ẹlẹ́mìí wọ́n ní bákan náà òun ló jẹ́ wípé fóònù èyí tó ṣe ti arábìnrin tó ti dẹ́mi ẹ̀ lógbòdò ọ̀hún fóònù wo sì ni wọ́n ní fóònù tẹ́kínú irú wo ni àwa àwa jẹ́ tẹ̀mí ọ̀wà jùlọ hmm. ọbẹ̀ Èdùmàrè mọ́mọ̀jẹ́ àṣìrìn ó ti gbẹ̀mí ẹlẹ́mìí iléeṣẹ́ ọlọ́pàá ti mú un wọ́n sì ti pé wọn ò dáná òfin sí la ọkọ̀ sísun ọlọ́run mọ̀jà ṣìrìn. tó ọ̀rọ̀ tó ní í ṣe pẹ̀lú kámọ́ lánilọ́wọ́gbà iná túnlélẹ́yìí tọgbẹnu tán láti ìpínlẹ̀ èkó ilé-ẹjọ́ ti pé kí àwọn bíi mẹ́ta kan kí wọ́n wà ní galagolo àwọn ọlọ́pàá látàrí pé wọ́n tawọ́ gan ẹ̀rọ amúnkan tutù rẹfrigirétọ̀ méje ni wọ́n pé wọ́n jí gbé o ilé-ẹjọ́ májísírèètì àgbà eléyìí tó fi ìkàlẹ̀ sí ìkẹjà náà ló ti pàṣẹ pé ní mọ̀nàwá àwọn ọkùnrin mẹ́ta tó sangun tí wọ́n fi ẹ̀sùn kàn wípé wọ́n jí ẹ̀rọ amúnkan tutù tó wà ń lọ bíi mílíọ̀nù kan àbọ̀ náírà lójú ìbọn iná ni kí wọ́n wà ní ọgbà àtúnṣe náà títí dìgbà tí wọ́n fi mọ́ gbé ìgbẹ́jọ́ kalẹ̀ ní ti sàn án àwọn afurasí iná ni wọ́n pe ọwọ́ bà nígbà tí wọ́n ń digun jalè àfúrásì ọ̀hún ezekiel egbe chigbo nweke àti chikodi ọ̀kájà wọ́n pé àwọn mẹ́tẹ̀ẹ̀ta pàmọ̀pọ̀ wọ́n digunjalè ìbọn ìlàsà ni wọ́n pé wọ́n gbé tí wọ́n lọ rèé fi ja àwọn èèyàn lólè adájọ́ májísírèètì àríyọ̀ iná ni ò gba ìdírẹ́bẹ̀ àwọn afurasí o ó sì pé kí ọlọ́rìí tọ́jú àwọn mẹ́tẹ̀ẹ̀ta pamọ́ sí ọgbà ìwọ̀n eléyìí ti ń bẹ ní kirikiri àbẹ́ẹ̀wárí ọkọ̀ sísọ. ọkọ̀ sísọ ẹ bá wa dá sí ẹjẹ́ ìjà ilé ìlẹ́kùn ni o wọ́n pé ẹnì ó ní ilé ẹ̀kọ́ kan lẹ́kọ̀ọ́ lágbègbè lẹ́kì wọ́n pé ilé ẹ̀kọ́ ọ̀hún megland comprehensive school òní wọ́n ń pè tí ń bẹ̀ ń lẹ́kì lẹ́kọ̀ọ́ emmanuel madueke wọ́n ní náà ni wọ́n ti rágbá báyìí o mm. lórí wípé mm. wọ́n ní kọ̀tọ́ ní í ṣe pẹ̀lú àwọn akẹ́kọ̀ọ́ ní molestation wọ́n ní kọ́dà ah. láyàjọ́ ọjọ́ àwọn ògo wẹrẹ